àwọn tó ń tẹ̀lé bàbá yà máa ń pọ́n wọn lé nígbà tí wọ́n bá ti ṣe test right ìjọba ṣe ó sọ pé báyìí ni ní court ẹ kọ́ gbé lọ fún kọ́ lọ àpìnà gbogbo nǹkan tí wọ́n ń sọ ní public is different from what is going on in the court. Exactly what I'm guessing. So there's no point kàtẹ́ máa deliberate on it bóyá wọ́n gbà wọn ò gbà àwọn ẹlòmíì ti ń sọ pé tí wọ́n bá ń ṣe àwọn ò tiẹ̀ nígbà either good or bad I've seen the comments either good or bad they are not going to accept it who cares adé ṣé wọ́n wà relevant ni bàbá wọn ni kọ́ máa tì náà pé tíjọ́ tí kóòtù bá ti ṣe tán tó bá ti sọ result kí wọ́n ní kó lọ appeal àbí èmi ò rí ẹjọ́ lélẹ́yìí o we'll give uh, uh, Wunmi uh, accolade for making up her mind now to do this thing. Let her go do it. They are not relevant. Let them keep shouting. They are not ready to go back to their shell. They are making money on it. What else do you expect? Anything. Um, don't, even forget. Let me butch this what you just say. Don't forget that it's been long tí tí VDM sọ pé àwọn ò ní property property ni wọ́n fẹ́ ṣé mfm sorry ṣé òògbọ́ tán bá ní kan gbọmọ lọ́wọ́ ohun mi ni màdé máa rẹ́rìn ibo wèrè gan ṣé ó easy àti gbọmọ wèrè ni ẹ tó yà wèrè ní títí ṣé ó easy àti gbọmọ lọ́wọ́ ẹ àbó ògbọ́rí ni kí ah. bàbá gbọmọ yẹn lọ́wọ́ ẹ. Eh? wọ́n fẹ́ drug addict wọ́n á kọ́kọ́ béèrè pé ṣó níyà ṣó ní family àbí. bẹ́ẹ̀ni. oh my dear ẹ má jẹ́ káwọn people yìí ma toy with our brain sometimes you understand gbogbo nǹkan tí wọ́n ń sọ ń ta yẹn ọ̀rọ̀ wèrè ni àwọn ẹlòmíì tó bá ní kó wá sọ̀rọ̀ ó lè bọ́ sókè sí i a ní ẹ ìgbà tó kú wọ́n ní ear infection at this time a dẹ̀ tún máa da lóhùn. ear infection yẹn tiẹ̀ máa ń bí mi ní. iye máa ń rùn. ear infection máa ń bí mi ní. ilé àlọ́gbé jáde pé ìgbà tí ń wù mí bú bàbá sẹ́yìn ẹ̀ láwa ibi ẹ̀yà láwa yẹn. wọ́n ẹlòmíì brain ni wọ́n máa ń work side wọ́n máa ń work backward ni so you cannot let them be toying with your brain sometimes ọmọdé yìí fine wọn ló lọ ṣe kò lọ ṣe the way they are behaving even way in the public wàá máa doubt pé ah, àbí òótọ́ what are these people saying ọmọ ọlọ́mọ tó bá yẹ tó tó lè lọ ṣe pé kóun tiẹ̀ fi aṣọ pé ah àwọn pípò yìí kí ni wọ́n mì pò nǹkan lónà àbọ̀ ti parọ́ ọmọ mọ́hún lọ́wọ́ lọ́sítà ni. yeah So for her to even do it secretly, if it's true, and she did not tell anyone, that girl is very smart. Because ó bá yẹ kó sọ fún anybody láti jọ yẹn, àti jáde a ti jáde o. and for her to now come up two years and ready to wait. tó máa fi jáde ìdùnnú gan ló máa fi jáde ìdùnnú mm-hmm. like ah. bó o jáde àwọn tó láwọn ń gbè lẹ́yìn ẹ̀ pé bóyá àwọn praise ẹ̀ wọ́n á gbé jáde. wọ́n máa gbé jáde. one way the other so she's a very smart girl for me. kò sọ fún anybody. kó jọ kó rọra máa ṣe kó máa bọ́ ẹ̀dùn ọbẹ̀ yẹn ọ̀nà ilé so ìbànújẹ́ ló bá àwọn tó bá tún sọ̀rọ̀ nípa kó wọ́n má ṣe kán má ṣe àwọn pọ́ńtì kó lọ́nà àwọn kán lọ gba specimen ọmọ wọn kán lọ ṣe tiwọn báwo ni Wùmí ṣe máa gbé specimen wọn fún bàbá báwo ló ṣe máa gbé fún anybody kán lọ sọmọ dàrìndín mọ́ lọ́wọ́ even yorùbá placenta tí wọ́n pariwo tó ń pariwo wọ́n fi ń ṣọmọ léṣe náà fi ń ṣọmọ níjàmbá náà tó bá yẹ pé wọn lójú tí ẹni tó ní conscience ni as a mother self ṣó yẹ ká máa sọ̀rọ̀ ẹ pé bàbá ọkọ kí ni bàbá ọkọ fẹ́ fi ṣe what is he going to do with it what is so special about that ọmọ ò kì í ṣe àròbọ from eighteen years you can decide what you want to do and the company tí wọ́n pariwo pé ó ń gbowó kò ṣe ní gbowó is the company between her and the husband is the company she's a rapper both of them ló mọ genesis of what they're doing tó bá help company ọkọ ẹ forúkọ ẹ sí ó dẹ̀ ní access to it ta ló tó bẹ́ẹ̀ láti ní kó yọwọ́ kúrò ó bá jẹ́ ó má rè kò má tí wọ́n ń sọ ṣáwọn ìyá ìyá wa àwọn má rè kíní kò ń ṣe tradition ni wọ́n ṣe ni wọ́n dẹ̀ máa fi marriage wọ́n dẹ̀ máa fi dẹ́rù bàyàn wọ́n wá fẹ́ kọ́kọ́ àtaya nísìnyí ká wá di cataract nínú ilé ìyàwó ní trust ọkọ mọ́ ọkọ ò ní trust ìyàwó mọ́ is that how it works? Hmm. Eh? àwọn tó yẹ pé ìbànújẹ́ ló gbénu ayé wọn wọn ìmí inú wọn ò jókòó sílé ọkọ rí ìmí ò má rèrè wọn má wọn kàn bímọ wọn wọn láwọn jẹ ìyá ọmọ ni they don't know what it takes to be in marriage they don't know what it takes to be in marriage ọ̀dọ́ má jẹ́ kẹ́nìbọ̀ kan toy with your brain we, we don't need to analyse it let them go to the court and go and address the judge that àwọn fẹ́ involve in it ṣé wọn ò nẹ́bi tí wọ́n ní. Eh? my dear má bínú jọ. and i feel the way they are doing this thing tó bá yá wọ́n kọ̀ rò bí i wípé àwọn tó bá yá ẹ wọ́n máa jẹ́ káwọn èèyàn máa kúrò lẹ́yìn bàbá because wọ́n máa bẹ̀ pé kí ni bàbá tún fẹ́ bí èyí báyìí sin sunday èmi fi pé àwọn èèyàn ló máa jáde o ó yẹ kí bàbá bọ́ síta at least kó so one or two things. wọ́n lè wá lọ́la nù na still come tomorrow ṣebí ok ah, ah ah ah sorry mo rò bẹ́ẹ̀ ni sunday ọ̀la báyìí tó yẹ kí bàbá jáde kí wọ́n á tò mọ́lẹ̀ sáwọn kan. ọlọ́run ò ní gbà àbí this is what we are expecting from him ọlọ́run ò ní gbà àbí nothing say that pé wọ́n lọ ẹ ti wàá mọ̀ kan ṣé bàbá ló ń sọ gbogbo kan tó ń fly yìí ṣé bàbá ló ń sọ ni àbáwọn ẹlẹ́gbẹ́ lẹ́yìn mi àwọn afẹ́nifẹ́re nìkan ló ń sọ. people that are not straightforward in the life of Arifa and Westy. family you are deciding for them you just want to push this further. MFM ṣé bàbá ló sọ fún wọn pé kí wọ́n tún dáwọ́ káwọn fi ambulance gbé tọ́ helicopter <laughs> wọ́n fi gbé tọ́ lọ. tí mo bí àbàbà náà ló sọ pé wọ́n máa fi wọ́n máa ní the escort tó máa fi gbé itọ́ pé eh. tí mo. wọ́n style tí yẹn fi sọ yẹn lè a máa dáwọ́ o. wọ́n sọ ní ọmọ ìyá ní the escort tó máa gbé o. ó sì tí wọ́n gbà àti ìrẹ́ ìyá níwájú ó tún tún wá ní ìyọ̀ngàn sọ. ṣé kò pé bàbá kó tó rán wọn níṣẹ́ yìí a máa dáwọ́. ó ní thirty million àwọn fi ṣe toxicology. where is it now where is it. Eh, where is it. ẹnẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ nǹkan ìjọba ń purọ́ then bring your own wọ́n tún máa tún máa refer to that one ìjọba you are this you are this where is the one you decide to do bring it. náà tí wọ́n táwọn ṣe ìbáyìí sí ọlọ́run ṣe tí dáhùn pípín ẹ̀ tí wọ́n kọ́kọ́ pín tó bá yẹ kí wọ́n ti gbé titi wọn tó ṣe báyìí sí tó bá gbé síta tá a wá rí i pé àwọn tìjọba wọn purọ́ wọn ò títí wọn wá clear ṣé mo pé àwọn èèyàn máa support pé à ẹ̀yin tẹ́ lè ṣe báyìí tẹ́ lè ṣe báyìí. Ah, ẹ kẹ́kọ̀ọ́ láti láti jọ ìjọ yìí mm-hmm. thirty million kò jáde kò jáde títí dé ni. mo mm-hmm. ti wọ kálọ èmi ni wọn ní ìdínsìn bóyá ti pín yẹn so they have to. nígbà tí èèyàn bá fi thirty million ṣe àdúrú yẹn. wọ́n sì máa dáwọ́ bẹ́rẹ̀ àwọn. wọ́n bẹ́rẹ̀ àṣìbọ̀ o mfm mm-hmm. ń mm-hmm. ṣe pé wọ́n sọ yẹn fún yín ẹfẹ nu ara ẹfẹ tí ara yín gbọ́ lọ́dọ̀ búkì bó ṣe sọ pé thirty million. thirty million mo fẹ́ tí ara mi gbọ́ ní thirty million làwọn ná now èsì thirty million accountability eh, nìyẹn èsì thirty million o mm-hmm. ẹ̀ tún wá fẹ́ fi escort gbé itọ́ kò make sense. wọ́n á gba security. Mhm. Ah, ah. bàbá ọkàn máa tì í títí àwọn èèyàn máa make it obvious that you are just in for the money and for the fame tó bá kọ ẹ̀yin nìkan kẹ́ tó èrò ara pa except tó bá jẹ́ pé ẹ láìkì bó ṣe lọ yẹn èyí tẹ́ fi thirty million ṣe wọn ẹ̀ tí gbé result wa ẹ tún fẹ́ wá ṣe mí ẹ wá ní ẹ máa gbé common DNA yẹn o ẹ máa gbé lọ sí abroad mfm ṣebẹ́ gbọ́ bukky jesse lánàá tó ń sọ pé ìgbà tí mohbad kú ni bàbá bẹ̀rẹ̀ sí í ṣe kinní náà ń jayé ṣọ́rọ̀ nìyẹn. ẹ ó dà ó dà gan ó dà that's good that's what they want good for them àbí good for them it's good for me. How much you just pretend as if you didn't hear them? That's what they wish themselves àbí good wọ́n ọ̀rọ̀ ọba tó jáde láìpẹ́ yìí nípa petrol station ṣé bí wọ́n ń pariwo pé báwo náà ṣe máa kọ wọ́n ṣe máa ralẹ̀ fún ọmọ oṣù mẹ́fà tó bá ti bí àwọn ọmọ yẹn ló ti máa fi bísínẹ́sì wọn ló ti máa fi name after them wọ́n mọ̀ pé kò sẹ́ni tó fi really lọ on that wọ́n ṣe sọ pé tí wọ́n fẹ́ pọba ni wọ́n ṣe gbé police station fún adétadé ní káwò. ẹ tàbí o. Ah, ah tẹ́lẹ̀ mi bá ti bímọ báyìí tó bá ti bímọ báyìí. akọ̀ fún nìkan tó fẹ́ ni. ẹ gbọ́ ẹ gbọ́ ọkọ Regina nígbà tó ń gbàdúrà fún ní bẹ́ẹ̀dẹ̀ ó ló ó ní ó wá sọ fún ó ní òun mọ̀ pé ó ló ti ní nǹkan tó máa jẹ nǹkan tó mọ̀ ẹ máa jẹ ó lóun mọ̀ pé ó ti wà lọ́wọ́ ẹ̀ ó ní ẹ̀mí gúngún ló kù tóun pè fún ìṣẹ́ẹ̀dì mm-hmm. ni. <laughs> he said it Only ní nǹkan tó máa jẹ tọmọ ẹ máa jẹ á tó máa dà. poverty òun ló ń ṣe ẹlòmíì people are smart now. they are smart. ẹ ẹ you understand kò sẹ́ni tó fẹ́ kí ọmọ òun jìyà tó ń jẹ mọ́ ayé àtijọ́ náà sọ pé èèyàn máa ṣìtọ́ ọmọ pé wàá máa jèrè ọmọ nísìnyí nǹkan táwọn ọmọ máa jẹ tó bá ń dàgbà à ń ṣe sílẹ̀ ni. a ti ń ṣe sílẹ̀. tó bá dẹ̀ sọ fún bàtú tó bá lọ́wọ́ wíṣẹ̀ fúnra ẹ̀ good for that person you don't even need to address them as they are growing you try to settle them if sometimes without them growing. ọdún tó sórí ẹsẹ̀ wọn. yes because ọtọ́jú àwárí àfẹ́ kọ́ kọ́. bẹ́ẹ̀ni and that country is, is going backward so you have to make sure pé èèyàn secure life àwọn ọmọ yẹn as they are growing. Yeah? so when some people talk you just imagine what kind of woman be at this one. Hmm even bàbá yẹn ọlọ́run dáríjì ni ó mọ̀ pé ọwọ́ ò dọ́gba at his age age mate mi ni èèyàn máa ń ṣe lẹ̀ fún ọmọ lọ́jọ́ alẹ́ ni ó máa ṣe nǹkan lẹ̀ fún ọmọ ẹ tí ò ní tó máa fi fi ẹ́ ní ọkàn balẹ̀ because kò síṣẹ́ kò sí nǹkan kan ní Nàìjíríà for now unless another thing is if you can take them out of there that's another thing for them so ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ you just listen to them you don't even you don't need to put anything. bọ́lá ti máa fi ọmọ kékeré ra bọ́lá ti máa fi ọmọ ní àá. Ah, ah, kẹlòmíì bàbá yẹn ti tó tó máa náà ń fẹ̀yìntì ọlọ́run dáríjì ni o tó máa náà ń fẹ̀yìntì òun jọjọ mu he still able he can still work àwọn ẹgbẹ́ mi ṣì ń san school fees ó bó ṣì ná ọmọ kékeré náà nítorí hmm. pé àjọ ọmọ àgbà wá di pé wọ́n wá fẹ́ gbẹ̀mí wọ́n àmọ̀pá ti kọjá gbogbo stage yìí ẹ jẹ́ kán lọ sí court wọ́n láwọn ò gbà wọ́n lọ appeal but the court should go ahead and do what they want to do. I just like lakers sorry my dear mo ń ṣe nǹkan bí bàyẹ̀ ní it. ìdásídì. wọ́n ní kí ló dé tí mr létí pẹ̀ka yóò sùn mí ṣùkẹ́rì mọ́ gbàgbà wáì tí ò pe kàrí mọ́ lẹ́jọ́ wáì tí ò sùn rẹ̀ mr létí bí ẹ ti ehoro ẹ ti ẹ̀wọ́ ẹnu ẹ lọ wo fọ́tò rẹ̀ ẹ rí bẹ́ẹ̀ ẹ̀wọ́ ẹnu. ó fẹ́ ibi bẹ́ẹ̀ tèmi lórí rọ́bọ́tò yìí tiẹ̀ gbogbo bíbá ló fi sẹ́nu ó fẹ̀ débi eléwé bí ewé gbògidì ele ele elétèpòpò bí ewé ẹmẹwé tó máa fi ń pa ẹ̀kọ́ àwọn ewé gbògidò tó máa ń pèsè ewé ẹ̀kọ́ tó máa ń ní kọ́lọ̀ báyìí ewé gbògidì ń hmm, bẹ́ẹ̀ náà ṣe fẹ̀nu. ẹ mọ́ bí ẹ kásẹ̀ sókè wọ́n máa fún wọn jẹ. one minute. elétí bí ètè elé. I said, you know what? Excuse me. I'm not the kind of a lady that you. Ṣé wọ́n fẹ́ sun ọmọ jẹ ni? Ọmọ tó ti already. Ṣé wọ́n fẹ́ sun jẹ ni? Ṣé wọ́n fẹ́ sun jẹ ni? Olórí burúkú somebody. Ṣé wọ́n mọ ọ̀pọ̀ jẹ Now, nígbà tí Kàdímọ́sọ̀ yẹ kí ló ń tirẹ́ pé ẹ̀yin ò mú. Ìyá Túndé náà máa ìyá Túndé ní ó ní Mohbad ń wá fóònù rẹ̀ ó kúrò nínú yàrá ó béèrè fóònù where is my phone where is my phone fóònù mi dà Wùmí gbá tẹ̀lé lẹ́yìn wọ́n di ẹnu step ẹnu step nulẹ̀ yẹn step nulẹ̀ Mohbad níbi step ní step yẹn nígbà kan débẹ̀ lórí staircase Wùmí lọ́ọ̀kì Mohbad pé kò ní lọ ibi tó ti bẹ̀rẹ̀ sí tó ní jáde ìjà yìí le débi pé ìjà yẹn le gan ibẹ̀ ní rẹ́lẹ́sìsì kan bí rẹ́lẹ́sìsì kan nù pọ́n ìyẹn túmọ̀ sí pé mo ti fi jáde ti wù kárí mọ́ pé ìjà tó jà bẹ́ẹ̀ ló jẹ́. ẹni yìí ni pé up to this day ẹni yìí ni ah, ẹlòmíràn ní conscience ẹni yìí ni pé òun ni eh, voice record àwọn tí ìyá Túndé tó fi ń ṣàlàyé kan tó ṣẹlẹ̀ òun àwọn ni pé neighbor kan ló gba voice record yẹn fóun up to this moment woman yóò play ẹ̀ kò sọ̀kan tó wà bẹ́ẹ̀ kò tẹ́ndẹ̀ ẹ̀ fún anybody kò tẹ́ndẹ̀ ẹ̀ fún lọ́ọ̀yà kò sọ kankan títí dèní that is why tí àwọn people bá táwọn èèyàn bá ń sọ̀rọ̀ I find it difficult to believe because their their integrity is already in the mud they have no one they have no integrity Eh, kíní tó plane gba kíní káwo káwo ibi tó jókòó sí káwo shop ká do this i was i was expecting that maybe you will give it to the lawyer or you gonna talk about at least before what this woman no talk am till today o. ẹyin lẹ́yìn mo jàre. ẹlẹ́ẹ̀kejì ó nígbà yẹn ó ní bílíọ̀nù ṣe kán báyìí ní ẹsẹ̀ ba yẹ Mohbad bá ṣubú ṣùgbọ́n Wùmí yáwọ́ ẹsẹ̀ mọ̀ pé Wùmí dẹ̀ yáwọ́ ṣé kí n sọ pé nu staircase yẹn nìkan ló ti ṣe nǹkan fún Wùmí ni Wùmí ti ṣe nǹkan fún Mohbad kó tó di pé wọ́n gbé lánàá yàrá sẹ́nu sẹ́ẹ̀kù yẹn ní nǹkan ti ṣe Mohbad torí àkọ́lù ìtúyà tó dé ó ní ẹsẹ̀ Mohbad yẹ̀ ní ẹnu sẹ́ẹ̀kù ó ní ẹsẹ̀ rẹ̀ yẹ̀ torí gbà tí ń dà yẹn lágbára ní rẹ́líìsì yẹn ti kán ẹsẹ̀ Mohbad wá yẹ̀. mo lọ fi nàìjíríà lẹ́nu. they come from. But a lot of that, a lot of time, it is all, not all those people that they are matching. But Wùmí yáwọ́. Ṣé ẹ mọ̀ pé Wùmí sì yáwọ́? Wùmí yáwọ́ yìí àwọn àgbẹ̀. Ni Wùmí fún Mohbad lẹ́nu step. According to Karime again, only every time tó ń bá wà nínú ilé yẹn, ẹnu step yẹn ó máa ń Hey, ní ìgbẹ́lẹ̀ yìí o ìyẹn ni pé ibi tí Mohbad ń jókòó sí nìyẹn torí ibi tí wọ́n ti pánù ṣé ká sọ pé irin rélìsì ló gún Mohbad. kí ló ń jẹ kí ló ń jẹ ìlẹ̀pa ẹ jọ ń tu ìtọ́lẹ́yìn Yorùbá kí ló ń jẹ ìlẹ̀pa ìyẹn mi pé ibi tí Mohbad kú sí nìbọ kí ló ń jẹ kí ló ń jẹ ìlẹ̀pa like I do not understand I am just sharing this for the first time pé ibi tó kú sí yẹn ó máa ń sílẹ̀ pa. tó fi ń dẹ́ẹ̀dẹ̀ wàwà tó fi di pé wọ́n sáré gbé lọ sínú yàrá torí kí àwọn èèyàn mọ̀ bàbá wọn níta náà fi lọ gbé sínú yàrá ṣé ká sọ pé irin lèsì ló mú di Mohbad ni àbí wọ́n gún mọ́ ní gùn kan mọ́ níbẹ̀ according to her sister ó lé every time tó bá ti jáde báyìí ní alalẹ́ bí ìrọ̀lẹ́ ni tóun bá bọ́ sẹ́nu step yẹn ó ní gbogbo bẹ̀yẹn máa máa ràn mí fún ilẹ̀ pa ẹ mọ̀ pé pàfúmù òkú wà àwọn òórùn tó kú wà bí lọ́rọ̀ ìdá ni wọn ò lè tí fi lọ́fíńdà tí mo bá ti dára nǹkan tẹ́ ń lí sísì látàárọ̀ nínú ọmọ tí wọn ò wẹ̀ fún aburú tí mo bá di delsi n ló ń dùn mí fún àwọn òbí tó jáde lára rẹ̀ tínú wọn sì ń dùn kì í tán rẹ́rìn ká tán lè máa rẹ́rìn lásán tí wọn tí ì gbèsè tán sì lè máa rẹ́rìn wọn sin ọmọ yẹn dẹ́tì wọn ò wẹ̀ fún wọn gẹ́ ni wọn gẹ́rù orí ẹ̀ torí agbọ́pọ́n náà fárun ẹ̀ wọ́n fa gbogbo ẹ̀ tán láwọn àfa àti wáṣà dúà fún ìyẹn mi pé wọ́n ti fárun orí ẹ̀ wọ́n ti fa taba àmọ́ ta ló wẹ̀ fún wọn wẹ̀ fún ọmọ yẹn wọ́n dẹ̀ oògùn tó gbé lọ sí ṣò yẹn oògùn tó gbé lọ sí ṣò tó fi kọ orin wákàtí bíi méjì bíi mẹ́ta fún ọkọ̀ lórí stage tó ń làágùn yẹn tó yẹ kó dé stage kó bó aṣọ nígbà tí ooru mu tó dẹ̀ tó ń jà tó pariwo tán lọ́ra wọn mọ́lẹ̀ tán fúnra wọn gbogbo ẹ̀ ìdọ̀tí yẹn ni ọmọ yẹn gbé lọ sọ́run àwùsùbílà ìmínà ṣètò ọ̀nìrọ̀jìm bísímìlà ìràmọ́nìrọ̀yìm hallelúyà ọmọ ọ̀dọ́ mi á lè lò mi ò ní sòfò ọmọ fọwọ́ rẹ gbáyà mi ò ní sòfò ọmọ ayé ò ní pa àwọn ọmọ tó ti àgbo ọmọ gbogbo ọmọ tó bá tara mi jáde nínú ayé ayé ò ní pa àwọn ọmọ mi lọ́wọ́ mi ò ní sunkún lórí àwọn ọmọ mi ẹkún ayọ̀ nímọ̀sùn mi ní sunkún bànújẹ́ èmi gángan ò ní fọjọ́ lọ́jọ́ lọ nínú ayé mi ní sọnù máráyé lára mi ò ní sunkún máwọn ọmọ mi lójú àtiwọ olólùfẹ́ tẹ́ni ọmọ ológo ṣàdúrà yẹn náà fúnra rẹ̀ ẹnu ẹni la fi ń pe méje wọ́n ah, sin ọmọ yẹn ní sin ìdọ̀tí wọ́n fi gbé lọ sọ́run wọn ò wẹ̀ fún rárá abẹ́ ẹ̀wẹ̀ fún wọn ò wẹ̀ fún ń wá náà débẹ̀ wòlíì wọ́rọ̀ wèrè kan tó káàkiri sọ̀rọ̀ ó fẹ́ dòróró sí lórí ọrùn rẹ̀ wá ṣe báyìí ó yẹ kán fún ẹni tó sọ̀rọ̀ yẹn nígbàdúró lóyìí kí ló wọ̀ ń gbà tán ra pósí ìyàwó kínní ló sọ ìyàwó bàbá ló sọ ẹni yìí ní ask your josna ẹni yìí ní this ought to be ọlọ ah àwọn bíbí wọn try o mi mọ̀ pé kọtẹ ń gbọ́ látàárọ̀ lílé yìí. dájọ́ tí mo fi lọ́rọ̀ yín wà compromise ló ti máa ní kí n máa tún tú ọ̀rọ̀ yín lọ. Hmm. ṣé ẹ̀yin ò lè lọ sọ fún wòlíì torí pósí tó kéré bẹ̀ yẹn àti gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtàwọn ọ̀rẹ́ bàbá Mohbad àbúrò tí wọ́n wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ irú pósí tí wọ́n fi sin àbúrò wọn ẹ̀dẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ fi irú pósí yẹn lẹ́bẹ̀ẹ́. ìlẹ̀pa máa bèrè tó mọ́kọ mi bá dé. Thank you. Yeah. move her life move on for her life without know what killed Mohbad tá a ti mọrú ikú tó pa ìmọ́lẹ̀ ẹni tó bá ti parí DNA test tán tó bá bá positive wá tó bá bá negative wá kínní kan tí mo dẹ̀ ń rò kí n tó fáwọn èèyàn mi láàyè tí mò ń rò ó pọ̀ gan-an wọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí n kó lórí ilé ẹ jẹ́ kí n sáré bọ́ sórí ẹ jẹ́ kí n sáré ṣe analysis kékeré lórí fídíò yìí ṣé ẹ mọ̀ wípé bàbá kan wà kó lè mọ̀ pé DNA test tí òun sunkún sí tipẹ́ kò sẹ́ni tí ò lè ṣe ṣiṣe òyìnbó kan wà tó sẹ́ẹ̀ jáde tí ó ń fáírà lórí títọ̀ bí sìn bàbá yìí bí ọmọ bíi mẹ́ta láfter fifty years ni bàbá yìí tó dictate pé nǹkan ló ń la wọn mọ̀ bọ̀ ti ń fura sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀yin rò pé DNA test jẹ́ death sentence bàbá ìbá gbéyàwó ẹ̀ lọ sí kóòtù màá plé rẹ̀ fún yín ó gbé lọ sílé ẹjọ́ ọmọ mẹ́ta after fifteen years tó ti ń rẹ́sì wọn bàbá gan ti dàgbà àwọn ọmọ yẹn ti wọ fifty years ni bàbá yìí tó wà lọ sílé pé àwọn ọmọ yìí ó náà gílì wọn ò jọ òun torí òun fáyìn tó ó náà gílì gan torí ọbí lè pé wáyé ó náà gílì pé wọn jọ òun ó lóun fura sí wọn wọ́n sì lọ ṣe DNA test nù ló bá di pé bàbá kọ́ ló lọ́mọ ló ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ kí n sáré play díẹ̀ fún ẹ n sáré play rẹ̀ fún ẹ ká tó wá go further kó o lè wò wípé eléyìí tó ń ṣe tẹ́ ẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn kò jẹ́ tuntun lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n á ti lọ sí court eléyìí tí wọ́n ń lérí tó ń sọ fún pé lọ sí DNA test látijọ́ tó náà lè ṣe ṣé nígbà tí mo sọ fún mo ní nígbà tí Fẹ́mi kú nígbà tí Fẹ́mi kú tí ara àwọn nǹkan tó gbé ọmọ wá tó lóyún fẹ́mi ló lọ́mọ they called me wọ́n náà fẹ́ lu ọmọ mi láti fi ṣe DNA test mo ní they are free to do it tí n bá lẹ́bọ lẹ́rù màá ní kán máa lò wọ́n mo ní ẹ omi ṣe èmi ẹ bọ́dọ̀ yín wa ṣé tí n bá ní kẹ́ ẹ lò wọ́n sáwọn ọmọ gan o ṣé ní ṣe you are free mo ní ẹ free now dẹ̀ mi lè pé ṣé mo mọ̀ nípa ẹ̀ mo ní of course ẹni tó fa èdè mi àti ẹ̀ gan lélẹ̀ they do it wọ́n dẹ̀ mọ̀ pé fẹ́mi ló lọ́mọ wọ́n dẹ̀ rí pé fẹ́mi ló lọ́mọ tó bá yẹ pé ọmọ tèmi yìí ọmọ tiwọn báwo ló ti fẹ́ fi ẹ fẹ́ ṣe tí ẹ̀jẹ̀ ọmọ tèmi yìí ti ẹ̀jẹ̀ ti fẹ́mi báwo ló ti fẹ́ fi ṣe DNA test fún ọmọ àwọn ọmọ tó ń gbé wá tó ti fẹ́ bá mu àbí tó bá dẹ̀dọ̀ ọmọ àlè lọ́mọ tèmi ò yẹ kí ẹ̀jẹ̀ rẹ̀ bá tọ ọmọ tó ń gbé wá mu wọ́n dẹ̀ rí kó bára wọn wọ́n they do it tí n bá lẹ́bọ lẹ́rù màá ní kán má ṣe nà wọ́n dẹ̀ rí pé ó bá mu wọ́n dẹ̀ gba ọmọ and they apologize to me after ẹ wá wò two thousand and thirteen instead of pé two thousand and december two thousand and thirteen so two thousand and eighteen that we separate and they apologize again pé ẹ wá ìdí mi sọ wá ìdí mi sọ̀rọ̀ wá ìdí mi lè rí pé nǹkan báyìí ló fàjà mo sì ń bá sọ sẹ́gbà mi gbọ́. pàtí ìsọtán ní kí n má rojú ọmọ àwọn síta tí màmá yín máa ní kí n má rojú àwọn síta kí n má kékeré ní kan síta má fẹjọ́ mi sùn káàkiri mọ́ o mo lè dákẹ́ sẹ́mi ò mọ sọ pé wọ́n wálé wọ́n ń bára wọn lédi yìí máa ń wá sínú lédi ṣébẹ́ ní tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ṣùgbọ́n torí pé mi dẹ́rẹ́ mi because mo jẹ́ ni tó yẹ pé mo mọ tó pè ní ìfẹ́ wọ́n ti fẹ́ra wọn rí wọ́n ti nífẹ̀ẹ́ ra wọn rí ẹni kan mọ̀ fẹ́ra wọn mọ́ pé torí pọ́n fámìlì kan wọn wá ní jíra wọn dọ́ dápò tèmi ṣe máa ń fìrì ẹ̀pẹ́ kó wọlé náà ṣùgbọ́n mi mọ̀ kọ́ lè bímọ fúnra wọn ṣùgbọ́n ọkọ̀ tèmi sọ pé ó jẹra wọn lọ́mọ èmi sọ fún fẹ́ẹ́ mú lẹ́ẹ̀ jẹra yín lọ́mọ ṣùgbọ́n torí pé ó treat èmi bad that lady wọ́n check àfẹ́ mi bẹ́kẹ̀ mi bínú ṣé mo wá padà ẹ wá wò lẹ́yìn ọdún yẹn síra wọn ẹ wo iye ọdún yẹn síra wọn two thousand and thirteen stroke december títí títí títí di two thousand and eighteen Fẹ́mi kú ní september fourteen twenty eighteen september fourteen twenty eighteen ni wọ́n yìnbọn pa sí sanfara ní guzau àwọn boko haram tó lọ síbẹ̀ wọ́n kó wọn lọ́bẹ̀ lókùsọ̀ ẹ wá wò láti gbà yẹn ẹ wò gbà tí ìdí tó jáde after five years tọ́lẹ̀ ti dáná wọ́n ti dáná yá èmi wọ́n ti dáná yá èmi tá a ti jọ sọ̀rọ̀ mo gbọ́ jẹ́ ká jọ gbọ́ fídíò. What brings you in the courtroom today? I have been wondering for a long time about whether these children, we have three children, whether they're fine or not, they're all so ugly. And they all look like me. I'm a real handsome dude. Say, Baba, Oni, we have three children. Òun wá detect wọn pé kì í ṣe àwọn ọmọ. But tó dẹ̀ dìde pé they are ugly, they are so ugly, ó ní wọ́n ugly. Ó ní wọ́n ugly ló fi sọ pé wọ́n yé sọmọ. láfter fifty years òun dẹ̀ ti ń dictate wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà òun ti ń fura sí wọn tẹ́lẹ̀ pé kí n sáwọn ọmọ létà wọn dẹ̀ ṣe DNA test kí sáwọn ọmọ rẹ̀. Yes. I mean, y'all have been together for a long time. Well, oh, what is your take on We've been together for over 50 years. Wow, 50 years. And you sit in front of me today I, I married a man. I mean, is he anything to look at? I mean, he must be. You've been with him long enough now. No, I married him for his personality, not his looks. Ooh, uh, some personality here. And he calls. He says my kids aren't good looking. Well, ugly men make ugly children, honey. These are your kids. I mean, you think just because you traveled so damn much that I was fooling around hell, I was home with the kids. Well, when I came home, you were kind of messed up a couple times. What's that mean, messed up? Well, you know, and then once I came home. I had my period. I mean, come on. What? Wait a minute. You think you just walk in the house? Wait, wait, you nookie nookie? Okay, you got what? what you say in, in my courtroom now. I said I had my period. What's wrong with saying that? Babani, oh, my messed up several times. ó rẹ̀ pé ẹgbẹ́ ọdún ó ló máa mess up several times tó ń bá dé tó ń bá wálé tó ń bá délé ó nígbà tó ń bá wà nínú period tó ń ṣe period tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìyẹn mi pé kò kò gbà fún bàbá gan several kì í gbà fún bàbá <laughs> so ó láwọn ti máa ní fún fifty years torí pé àwọn ọmọ gílì kì í sọ àwọn ọmọ ó dẹ̀ gbèrè ilé ẹjọ́. a ní owó rẹ̀ ní owó rẹ̀ máa kọ̀ wọ̀ mean, everybody is speaking out of turn. The, the, everything is going every which way now. I need some order here. Well, you one time I came home and I pulled in the front driveway and I saw this car down the street take off because somebody came out the back door. It was the repairman. I told you. Ó ní mọ́tò. Ó wá sílé òun. Èèyàn kan gbé mọ́tò wá. Ó wá sílé òun. Ó dẹ̀ gbé jáde lọ. ẹ̀mọ́yè tó máa wá sínú bíi mọ́tò máa wá síbi ẹni yẹn ó máa wá síbi ilẹ̀kùn somebody came to my door ó máa gbé ó máa gbé lọ ẹ wò lápá fifty years tán ti jọ ń gbé pọ̀ àwọn méjèèjì darúgbó arúgbó làwọn méjèèjì o arúgbó làwọn méjèèjì òyìnbó wọ́n dẹ̀ wọ́ra wọn rẹ kọ́ irú ẹ̀ lápá fifty years ọmọ wo kó òkè ọmọ wo ni bàbá ilé fẹ́ bímọ mọ̀ ń bèrè ní omi ní plé rẹ̀ mọ́ ó ti tó bá ọmọ wo ló fẹ́ bímọ. Final words that you wanna you wanna get out before I read these results. I, I, I just I don't know why we're here. We've been together all this time. You traveled a lot. You think I was fooling around? I think you were probably fooling around when you were on the road. That's That's true. Ugly. Am I, I don't want those kids around me if they're not mine. Bàbá lóhùn I don't want all the kids because they are not mine. Ó ní ó láwọn ọmọ yìí ò kí sí àwọn ọmọ bá dọ̀bù táàbù sílẹ̀. Ó láwọn ọmọ yìí ò kí sí àwọn ọmọ owó òfẹ́ àwọn ọmọ yẹn. Well, yeah. Don't you love them? I mean, you call them ugly. This is just... They get my way. <laughs> Ó ló ń pe àwọn ọmọ ní ugly. Oyin. Only, only they get my way. Okay. this is just wrong. This is just well, wrong. you know what? I have, I, I didn't have a time in here with you guys today, and I'm gonna go ahead and get y'all out my, my hair. Yeah, tell them. They're my kids. I mean, they're your kids. All right. The results reasons follow. First, child. Mr. Willis, you are not ṣe gbọ́ ọ hmm. mo ń bọ̀ ẹjẹ́ máa ń dá padà títí ní. clear your kids. ẹ máa gbọ́ wọ́n ti fẹ́ ka DNA test jáde fún wọn o. the results reason follow. first. first child. first child. Mr. Willis. Mr. Williams. Willis. ṣe gbọ́ Mr. Willis you are not the one I figure. No. You are no, you are not, that is what I figure. Now, my book, No. Oh, that is not, not wrong. That is wrong. That is wrong. That is wrong. That's, that's Second child. a mistake. Mr. Willis, you are not the father. You are, not the father. Elekeji. Oh, oh, I have a mailman and a, and a plumber. Oh, oh, wait, wait, wait. no. Hey, Y'all hey, my I'm sorry. I'm sorry, Your Honor. I just. Child three. Child I, I, I, I, I pray and I hope. Please. But you are not. Ọmọ mẹ́ta. Bàbá yẹn kọ́ ló ní. Oh, ẹ wò lẹ́yìn bó ṣe ń sunkún. Bàbá yẹn kọ́ mi ò tó fún mi. Teddy. You love those kids. Thank you, Honor. I won't see you around. I told you those kids were fifty years tó ti fẹ́ra wọn thank you àjọkẹ́ after fifty years after fifty years tó ti fẹ́ra wọn kì í ṣe bàbá yẹn ló lọ́mọ wọn lóun ti rí wọn kó wọn gbé olópa ọmọ yẹn gbé òun nífẹ̀ẹ́ rẹ̀ kó má fòun sílẹ̀ látà ọmọ wo ni bàbá yẹn fẹ́ bímọ wọn ti jọ dàgbà after fifty ó dẹ̀ ti rẹ́sì àwọn ọmọ yẹn láti kékeré after fifty years ọmọ mẹ́ta kì í ṣe tiẹ̀. ẹ̀ẹ́dì gbogbo ẹnu tán ẹ jẹ́ play video mo fẹ́ analysis video kan ń bọ̀. ọ̀wá sínú ilé náà wọ́n kò ṣe everything tó yẹ kán ṣe. jẹ́ òbó yé lè rìn. kí ló dé tẹ fẹ́ àti ẹ fẹ́ sọ pé wọn ò ṣe and i'm saying i'm not saying wọn ò ṣe but the man said kò sọ pé wọn ti ṣe ó níbọ̀ wọn lè ṣe sọ. belief àbíyàn tó wà nínú ilé tó sọ fún yín pé they came. say so. i'm saying that i'm following the, what the man said. so that this one narrative kò ní sí narrative pé wọn ò ṣe wọn ò ṣe. that's why i kept on repeating it i could have just kept quiet so allah meant to she said Mohbad did not have only one phone. ṣe ọ̀rọ̀ tí Karimo sọ ń bì báyìí mo fẹ́ ka listening sí dáadáa mo fẹ́ mo fẹ́ mọ̀ ọ́n pọ́ìntì kan jáde mo fẹ́ mọ̀ ọ́n pọ́ìntì kan jáde. if it's coming from mọ̀mí jẹ́jẹ́ mọ̀mí jẹ́ i will believe it if it's coming from her that's justice. I believe that the thing is coming from her. And wọ́n lè dá wọ́n lè dá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ lò kó jẹ́ pé ọkọ̀ fi jẹ́ pé bí àwọn kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ mọ wí forward àbẹ̀ anything. Everybody náà ló mọ bó ṣe ń ṣe if it's coming from her, may I believe it. That is it. Nǹkan tó kàn lè ṣẹlẹ̀ ni pé èèyàn lè má trust in forensic wo because is what are